بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته على أدعوكم الله سبحانه وتعالى أترك أتيول الله فأنا محمد صلى الله عليه وآله وسلم أتفايا لا يتنيش الحديث الأول ó kó àwọn fọwáì àwọn àǹfààní tá a lè rí mú nínú hadisi náà hadisi náà kó àwọn àǹfààní tó pọ̀ sí náà àmọ́ wọ́n á mú àwọn àǹfààní ilé ẹ̀kọ́ kan tó bá di pé a bá ti ń ṣàlàyé rẹ̀ tó bíi márùn-ún àdàdo torí àǹfààní tí ń bẹ nù náà pọ̀ púpọ̀ bọ́lá ti ní kéèyàn rí tíráwò àti bí àjùlọ bá ti gbà yàn máa náà láti sọ wọn nípa àǹfààní tí ń bẹ nínú àdéhùn náà àǹfààní àkọ́kọ́ فلك هذا الحديث أحد الأحاديث التي عليها مدار الإسلام حديث جاءت لنا وحديث جاءت في هو central point Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn islam ló di bí ẹ̀sìn àdìsí jẹ́ kan nínú àwọn àrí ó já sí gbogbo ọ̀rọ̀ islam ó rọ kiri ká àbúrò kiri ká gbogbo ọ̀rọ̀ islam ọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ ìbàdáàtì ni ọ̀rọ̀ àkùláàkì ni ó dà ó bí wípé á kàárà àdìsí jẹ́ kan náà àdìsí tó já sí pé gbogbo ohun tí ń jálè àmọ́ islam. ó rọ kiri ká rẹ̀ àbódó lórí ẹ̀ na ẹ̀ náà ń sọ wípé madaru islam ala gbogbo ohun tí ń jọrọ islam pátá orí àdìsí méjì péré gbogbo tí ń jọrọ islam pátá orí àdìsí méjì péré ló wà ìmọ̀tí yìí ó máa ṣe ni pé ó ń ṣe ọdún sọ di ànábì. ó sì lo ogún mẹ́ta láyé ogún mẹ́ta àti mẹ́ta ìyẹn ní pété three years gànà dúró kó tó kú níjà sí years jíṣẹ́ gbogbo twenty years tó wá fi jíṣẹ́ yìí káwá gbogbo ọ̀rọ̀ tó sọ nípa ẹ̀sìn pátá méjì péré ló wá jọ kan tó gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wá kó sínú káwọn dúró àwọn àdéhùn yóò tóbi tó nínú هذا الحديث حديث أخوكوي وجاك كان مجيجي والحديث الثاني حديث كيجي وده حديث من عمل عملا ليس عليه أمرنا فهو رد حديث كيجي حديث أخوكو حديث عمر كم بينه مسلم تعشى العيرة hadisi kejì tí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn náà tún sodo sí lára ó ní hadisi mẹ́nu àlùnà àmàlẹ́ lẹ́yìn sí àlẹ́ amúrúnà fọwọ́rọ̀ hadisi yẹwà Aisha ọlọ́run kò bá yọ́nú sí wọn. فهذا الحديث عمدة وأعمال القلوب hadith tí a ń ṣàlàyé fúnra wa yìí wọn gangan ní òpó gbogbo iṣẹ́ ọkàn iṣẹ́ ọkàn ní tí àwọn afáǹpẹ ní àmàlù kúrò òun náà ní àkídà òun náà ní tawhid òun náà ní iman òun náà wọn omi wọn máa ń ṣe ní sẹbẹ pé àmàlù kúrò the deep of heart àwọn iṣẹ́ inú ọkàn tá a máa ṣe bẹ̀rẹ̀ láti máa kọ́ nípa àkídà ọ̀rọ̀ iman ọ̀rọ̀ tawhid kí n tó ba àkídà jẹ́ kí ni tí ń ba imani jẹ́ kí ni tó ń ba tawhidi jẹ́ kí ni tó lè tún ṣe kí ni tó lè jẹ́ kí tawhidi èèyàn ní àlàáfíà kí ni tí èèyàn lè máa ṣe nínú iṣẹ́ ẹ̀sìn tí imani yóò fi máa gbèrú tí ó máa dàgbà sókè ẹ̀kẹ́ kan pa rẹ̀ kí ni àwọn kan tó takò tawhidi ládọ̀ ẹ̀lẹ́tìkọ̀ àwọn bẹ́bí táwọn oṣù yìí ti sọdá nìyẹn táwọn ti forí kó nìyẹn àwọn fẹsẹ̀ tẹ́rẹ́ bí ẹ̀sìn nẹ́ẹ̀sì afẹ́ rí ẹ̀mí afẹ́ rí ọkàn ibi tí sùn ti náwó gà wọn nìyẹn wọn dá bídà lẹ́nu ẹ̀sìn. sanna muhammed sallallahu alayhi wa sallam ó ti fi hadith tá à ń ṣàlàyé rẹ̀ yìí fún wa ó ti fi sọ orí wípé òní ń tú ọkàn wa ṣe. fawa mizanul a'mali al-batina hadith yìí láti máa sunsun wọn àwọn tẹ́tà ń ti ní kọ̀kọ̀ kọ̀kọ̀ kan fẹ́dà kan ò lè rí. tábà gbọ́ pé wọ́n pè òun lápòjúwe tí gbogbo wa mọ́ṣáláṣí akọ́gọ́rùn ún jàmáà ní àbá jù bẹ́ẹ̀ lọ́nu jàmáà àbá àti bẹ́ẹ̀. àníyàn oníkálukú mọ̀ yàtọ̀ síra wọn àti lè rí kò sì sírú mẹ́sìn tí èbó lè ṣe láyé káyé parẹ́ ẹ láti wọ́n ń jà ni tẹkinọ́lọ́jìsì ni àwọn èbó ti lọ́gọ́rùn bẹ́ẹ̀ ni àjọ wà wọ́n lè ṣe machine x-ray tí wọ́n bá lọ nu ọkọ̀ ìyá rẹ̀ tí wọ́n máa mọ̀ ẹni ó ṣe machine jáde àwa ti wọ láàbù ẹ̀ téèyàn bá lérò aburú tí ó gbé jáde tó bá lérò rẹ̀ kò ṣeé ṣe torí fún wa spiritual connected ọ̀rọ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ náà àti ìfojú rí ìgbàgbọ́ ní tó máa ń translate ìgbàgbọ́ sí kaniwà òun nìrìn òun lọ̀rọ̀ sísọ òun ìdíkú Hmm? kò ṣe é rí so àdéhìsì àkọ́kọ́ yìí láti máa ohun sun ní bẹnu gbàgbọ́ wa nú ẹ̀mí bó ni gbàgbọ́ ẹ̀mí ṣe rí àdéhìsì àkọ́kọ́ yìí àwọn Aisha man amila amalan laysa alayhi amruna fahuwa radd òun jẹ́ àdéhìsì káfí máa mọ̀ nípa oríkèéríkèé ara wa lápèjúwe ìyẹn lè ṣé kíláàsì ẹ lágbára gan kò sí nǹkan tó ń ṣe láyé bí kò sí tó ń ṣe torí tọ̀lọ́ hadith àkọ́kọ́ iye yóò bá yàn sọ̀rọ̀ ni kódà tí ó bá yẹ̀yàn lódì kò ní yẹ̀yàn lódì torí tayé yóò yẹ̀yàn lódì torí tẹ̀sí gbogbo nǹkan rẹ̀ láyé tí ò bá ti ń sọ ọlọ́run ló kò ní ṣe nítorí fi wojú rẹ̀ ọlọ́run gbogbo tí ń ṣe láyé innama nut'imukum liwajhi Allah

تجتي موجود يوم لكنه وقع في بدع كثيرة لكن كما يفعلون السوان به تموت قسمة فلقوا بدع فبالنظر إلى نيته تجد أنها نية حسنة تنا ما كان في ونية سنة في جانية يوري تاني ريبوني وبالنظر إلى عمله تجد أنه عمل سيء مردود ẹ̀kọ́ mi wá tọkọ ti ṣeré ra àmọ́ tá a bá wo iṣẹ́ tí ń ṣe tí ń gbé àníyàn jáde iṣẹ́ tí ò dáa ni iṣẹ́ tí wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ ni torí kò ṣe èdèèdè tó fi ọlọ́run sọ. níjẹ́ òkú sábà yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn rèé ó ní ẹ̀yin àfa wàhálà wọn máa pọ̀ á ẹ tí wọ́n pọ̀ ní dẹ́mọ̀ àwọn súnfì àwọn tí wọ́n ń sin lọ́hùn àwọn tí wọ́n takú sínú òwò kẹ́kẹ́ tí wọ́n jáde àwọn tí wọ́n rọrùn tí wọ́n rọ́ṣùpá nígbà tí ó rẹ̀ yìí èsì wọn ní orúkọ wọn ni tó bá wá ṣe pé torí tọlọ́ọ̀ ni ẹni fẹ̀sìn rán kòkó ń wo kẹ́kẹ́yìn ìbáṣepọ̀ jẹ́sìn ni ẹni tó fẹ̀sìn rán kò tẹ́ ẹ ká mọ rẹ̀ wọ́n sì mọ ara rẹ̀ bí àmọ́ <laughs> àmọ́ ọjà tẹ́ni tó wọnú kó lè ọjà ìrọ́wọ́kà mara àwọn ànábì ń jáde tó lọ bá àwọn èèyàn parí ìjà ẹnu wa kó sínú wò tí kò ń wojú rẹ ọlọ́run kí ló mọ̀ tí ìyàwó ń jẹnu tó mọ̀ ń jẹnu lé àlàyé ọ̀rọ̀ ni bó ti wù kí lánàá ó da tó dábìlì sí lọ́run bó ti fi yẹn ní àníyàn rẹ tó tọ́nà tí ìbá fi sin lọ́run bá ti di apá sí bọ́lọ̀ nǹkan ní kásìkò òwe láti rí ahọ́n tọ́lọ́run bá rán wa nínú nǹkan yẹn ọlọ́run bò ní í gbà lọ́wọ́ èèyàn so ó ti wá di nǹkan méjì báyìí tá gbọdọ̀ dì mú á di hadith àkọ́kọ́ yìí mú á sì di hadith ìyàwó Aisha man amila amalan laysa alayhi amruna fa huwa radd bẹ́yàn bá ti di hadithi ìyàwó Aisha yìí náà múnà tí ó di hadithi àkọ́kọ́ tí mórù múnà kò lè rí wájú ọlọ́run gbogbo kan rẹ̀ ló ṣe súnà gbogbo ìsẹ̀mí rẹ̀ súnà ni àwọn àníyàn rẹ̀ ò dáa àníyàn kárí nínú ìdáná àníyàn rẹ̀ àníyàn kan lè pé mi nìkan náà ní bẹnu àníyàn rẹ̀ àníyàn wípé tí wọ́n tẹ òkú àfáà súnà jọ ní gbogbo òlú tá a wà tá a ti sì rẹwà súnà kárí pé tèmi ló dúró sáká jùlọ ẹ̀fà àníyàn yẹn ni ó léwu gan dábì sọ̀rọ̀ àwọn sọ́dà lórí àníyàn ní kíláàsì tó lọ a máa ká àníyàn wọn ṣe gbogbo ìgbà wọ́n bá ti ń ká àníyàn wọn ṣe gbogbo ìgbà náà ká tó mọ owó sẹ́ta ń ṣe tí kò máa yapa yìí súnà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àpèjúwe kan bẹ tí mo máa ń wá gbogbo ìgbà àti mẹkáníìkì àti fọ́níṣọ̀ àtàgbẹ̀ àlóníṣòwò àjọpẹ̀rọpọ̀ lé lórí ìpè kìíní yóò sí lára ẹ̀sìn bí lásùnbà méjìlá máa ń sọ́bọ̀ mọ́ṣáláṣí lẹ́yìn máàmù kírun máàmù sálámà kó mọ́ sálámà. ó mú tún rọ́kà ẹlẹ́ẹ̀kẹrin wá nígbà wá sálámà á bò lọ́rọ́ ti wá rí èmi jẹ́mọ̀ tó méjì là ń kí àmọ́ gbà ló ara dáadáa kò lálàáfíà fẹ́ dúpẹ́ ló jẹ́ bá ti mẹ́ra mẹ́rin tí ò lọ lé kéwúrí yóò fọ́ tiẹ̀ ẹ̀yìn tí ò lọ lé kéwúrí gbogbo aládùúgbò eléyìí ò ní pé ẹ̀sẹ̀ lọ́mọ wájú wọn làwọn bá sọ níta Michael tèèzé mùsùlùmí àmọ́ ti délẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tó ti ń kírun tó ní ah, aláàjì òfin yóò gbà yìí àwọn tá a ti mọ̀ tí ń tẹ̀sí ní wọ́n èyí kí mẹ́rin nílàjì méjì ni wọ́n kí tó tí a bá ti lè ní ìtìfà sájọ ní àsọgbọ́ yí ọ̀rọ̀ lórí ìyẹn gbogbo bídíà tó kù náà yẹ ká lè gbọ́ra wáyé nígbà yẹn ti bídíà àtẹ̀ náà bí wọ́n dínkù nínú ọ̀rọ̀ ẹ̀sìn bídíà ni tó ṣàṣe ètò bídíà ni wọ́n ṣàṣe gbòòrò bídíà náà ni sòyẹ́ jẹ́ àǹfààní àkọ́kọ́ látọ̀rí nínú àdéhìsì yìí tó ká tún àníyàn wá sí dáadáa imam muslim rahimahullah ta'ala wọ́n gba àdéhìsì àbúrò rẹ̀ kan jáde fún wa àbúrò rẹ̀ radiyallahu anhu ó ní mo gún ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tó ní inna awwala an-nas yuqda baynahum ويقضى يوم القيامة عليه رجل استشهد àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ sí ìdájọ́ fún lójú alkiyama lárákùnrin kan tó kú sójú ọ̀nà ọlọ́run ó lójú ogun kẹfìrí àti mùsùlùmí kìí ṣe wípé gbé bọ́ǹbù fọ́ra ló lọ bọ́ǹbù ara rẹ̀ dànù kẹfìrí àti mùsùlùmí pàdé ara wọn ní war front ó sì kú sójú ogun fa ó ti yàgbé wọn àmúwá síwájú ọlọ́run fàárọ̀fù nìyàmẹ́ta àwọn nìyàmẹ́ ọlọ́run bá sọ́kànà wọ́n sàálà yóò máa sàlàyé àwọn ìdẹ̀kùn rẹ̀ tó ṣe fún ìdẹ̀kùn mi ìdẹ̀kùn mi ìdẹ̀kùn mi ha fàárọ̀fà hù nìyàmẹ́ sọ fọlọ́n pé wọ́n gbogbo ìdẹ̀kùn tí mo ṣe fún ọ o lákin o ní àyà láti lè dúpọ̀ àwọn kèfèrí o ò bẹ̀rù pé wọ́n pa ọ́ ó fi ìyàwó àtọmọ lẹ̀ o sì kú sójú ọ̀nà tèmi tó fama amẹ́ríkà fi hà kí ló wá sí gbogbo ìdẹ̀ra yìí ṣe ẹ wà ní wọn ọlọ́run kọ́tà tó fi ìta mo bá àwọn ìjà torí títì ẹ mo bá àwọn ìjà lójú ogun torí títì ẹ títí tó fi di pé wọ́n pa mí sójú ọ̀nà ẹ̀ ọlọ́wọ́ wa ní kazab òpùrọ̀ ni ọ̀wọ̀ walakinnaka qatalta liqal jẹ̀rí inú ogun jihadi tó ń sojú ọ̀nà ọlọ́run tó ń pa àwọn kìfìrí torí tí wọ́n lè pè ní akíkanjú jẹ̀rí wọ́n lè sọ pé wà brave ìwọ ni balógun àdínì nítorí rẹ̀ jà pàpàdé tẹ́lẹ̀. wọ́n ti wá sọ fún wa wípé tó mọ̀ ọ́n mẹ́rọ pàṣẹ kí wọ́n gbé e. bàdà wájú ó wà dojú rẹ̀ bólẹ̀ hátà ọlọ́kẹ́ àti náà ó fi sọ sínú náà. àwọn àdéhìí ìdá àwọn wa bá ń kà fún wa níwájú wọn wọ́n máa ń ké ọbẹ̀ ò dá kéèyàn lójú ogun kéèyàn kú tí ògbó rẹ̀ ti bàjẹ́ tó orílẹ̀-èdè wa tó bàjẹ́ tó lágbàáyé kò sẹ́ni fẹ́ kú ìran yorùbá ìtẹ́ ẹ̀sán máa kú gbogbo ìran bá tẹ̀ fẹ́ràn kú ìran tẹ̀lé ti wá ìbò mọ̀ wá àìfẹ́ ẹ̀fẹ́ kú ẹ̀dáwẹ̀ mọ̀jẹ̀ ń kú báyìí <laughs> yóò sì lọ́ọ́ dàwọn ìwé ẹ̀dáwẹ̀ mọ̀jẹ̀ ń kú báyìí kó wà pàdé kó kú à lórí ilé náà torí fẹ́ kọ́lé kò kọ́lé kí pé ẹ̀mọ́jẹ̀ ń tí ìrí mọ́tò ra ó sì wò pé ègún ni kó mọ́ra tó ń bá fi kú ilé kọ́ fẹ́ kú o kéèyàn wá ní ẹ̀mí jihad tí wọ́n rí èèyàn nírè ìgbàgbọ́ nírè àfihàn nírè súnà kéèyàn fi wò ó pé kí bẹnu ayé kẹsàn ayé kẹsàn ní ẹ̀jẹ̀ wà lọ́dọ̀ ìlú tí mi kẹ̀kẹ́ gan láyé ẹ̀sìn gan náà ò tí ì pọ̀ wájú ọlọ́run ṣùgbọ́n pàm sójú ọ̀nà tọ́lọ́run ó wá lójú àlùkìyàmà kí ẹ̀ tó wá di rò náà kí lè nítorí ẹ̀ lójú ogun tẹ́lẹ̀ torí kí ẹ̀ náà lè jẹ́rò náà ni kí ìran jẹ́rò àlùjẹ́ náà lè yẹn fi ṣe jihad so purpose yẹn wà defeated yìí nìkan kọ́ wọ́n tún wá sọ̀rọ̀ ìdèrò náà kí ló sì fà á torí pé kò sí tí ń jẹ́ kíláàsì ní ẹ̀yìn abala yẹn yìí ti dáadáa. wọ́n tún wá kan náà wà ilma wa 'allama ó wá ní máa ké owó sì má odò tó wá kọ́ àwọn èèyàn iṣẹ́ méjèèjì yàtọ̀ síra wọn gbogbo ẹni náà máa ké ó kí ń kọ́ yẹn ọ̀tọ̀ ní kíkọ́ yẹn ní máa ó ọ̀tọ̀ ní máa al ó gbọ́ kùránì yìí wà kọ́rọ̀ àlùkùránì ó gbọ́ kùránì yìí ó mú òfin ọlọ́run wọ́n mú alójú alùkìyàmà òun ló ń ṣàlàyé àwọn ìdára tọ́lọ́run ọba ti rún fọ́lọ́run tọ́lọ́run náà sì ti mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run á bi léèrè irúgbó ọmọ tó mọ̀ yìí àhàdìsì ló kó orí bá mú kò ṣeé gbàgbọ́ ẹnu Bukhari ahadisi sixty five ó ahadisi ní six thousand and six thousand torí ahadisi ẹgbẹ̀rún mẹ́fà wọn ló wáá jọ wọn lórí tí wọn sọ pé sọ Bukhari ò rí bẹ́ẹ̀ pé ó ló ń pa àìmọ̀kan máa pọ̀ o lókè ìfẹ̀ta wà láyé àwọn èèyàn kó àdúgbò twenty thousand twenty thousand torí ayé mú Bukhari ti pẹ́ ó ti lé ní one thousand ẹ̀ ní Bukhari ti wálé ayé alásìkò táwọn ń lò lọ́wọ́ ìdúgbò rẹ̀ yìí tó bàjẹ́ kẹ́yìn náà. ọlọ́run sáà a àwọn èèyàn kan tí wọ́n kó àdúgbò twenty thousand sórí tí wọ́n sì ní bìkan tó méjì tí wọ́n tún há àwọn àtà ní wọ́n láwọn tí wọ́n jù lọ́jọ́ orí sọ fáàmù wọ́n kù síwájú àwọn wọ́n àdí èyí ẹ̀ta twenty thousand lẹ́yìn wọ́n parí kùránù fún yìí ìgbà tí mo ń bẹ ní Sudan wàrà ọmọ kan nínú central mosque nínú kámpọ́ọ̀sì wa mo sá máa rìn lọ́wọ́ máa rìn bọ̀ àwọn àtẹ̀bí bẹ́ẹ̀ gbà sá máa rìn lọ́wọ́ máa rìn bọ̀ àwọn ìlànà ọmọ yìí wọn yéé ṣe lárúbáwá àwọn òòjọ́ wá kán náà àwọn jọ hàn lárúbáwá ṣùgbọ́n láwọ̀ bí àwọ̀ áfíríkà ni wọ́n ìfá máa ń wò wọ́n báyìí àwọn yóò sá máa ń lọ kí náà ń wí lẹ́nu dákà ń jẹun jẹun jẹun mọ́ nǹkan àti mọ́ṣáláṣí báyìí ó wá pè kan náà mọ̀ ẹ̀yà àwọn eléyìí àwa sì ń ṣe Quran week a máa ń pe program ní Quran week ṣe gbogbo student ní ìjọba ọkọ wọn ní wọn fún láàyè ṣe ẹ̀ẹ́dùn wíìkì ẹ̀dá ìṣe Quran ó bá kárẹ̀ òfà kódà kó jẹ́ medical student ó bá tó bá fi ní ìkẹ́ kó tó graduate ó padà ṣe so nǹkan wá sọ fún mi pé àwọn ọmọ yìí pé ọmọ Nàìjíríà ń bẹ lára wọn ọmọ òfin ń bẹ lára wọn wọ́n ti há Quran tán lẹ́yìn náà bọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n àwọn àdéhùn tó tún wá tó wọ́n ha tán wọ́n tún wá hàn ojú fún táwa ibi òtún níyà. àwọn ọmọ kẹ́ tajú yẹ ojú fún táwa ibi òtún níyà náà tó há sórí. bí kí n lọ náà ní wípé máa ń fẹ́ màtọ́má ní mọ́mú bí tuntun nù máa ni máa fi àyè màtá ti tiẹ̀ máa fi dá gbàgbé tó tó wájú kọ́ náà bá ti rọrùn tóbi gbogbo rẹ̀ ti bàjẹ́ táláyé ta torí pé social media ti ba okùn kẹjẹ o lè jókòó sísá wà sí níbi fóònù ṣùgbọ́n o lè jókòó bá fi lè fún kéwù síbẹ̀ tí ọmọ bá pàrọ̀ sáà náà wọn kan ká tó wá sọ pásítọ̀ yẹn tòkí yẹn wá wá gbogbo mọ̀ yìí kó mọ̀ ọ́n tó hmm. máa sọ fọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run mo lọ́mọ tí ó tó pọ̀ ilé tí omi ò ló ń kà àwọn tí wọ́n há kọ́ra wájú mi tí wọ́n há àdéhùn wájú mi tí wọ́n dàbà wájú mi wọ́n pọ̀ ọlọ́run wa irọ́ ló ń pa ó wà mà nítorí tèmi wàlàkín nàgàtà àlámtẹlẹ ya lèyẹ kọlù gbogbo mà tó wá àti bó ti fáwọn mà tó torí kán lè fi ọ láfa rẹ ọdún mọ̀ ló fẹ́ afá ni afá ti dé ọlọ́run sáà náà ní ha Qur'an gbogbo àdìsí wọn. kí ló àwọn tá a jọ máa kéwú fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sàmì àwọn àṣẹ àwọn tó ń já fa wọn sàmì àwọn àṣẹ ìjẹ́ àpàdé wájú ọlọ́run òun kọ́ ló sùn wọn sẹ́ lílo ìmọ̀ yẹn gẹ́gẹ́ ló sùn wọn sẹ́ torí lọ́dọ̀ àwọn sálàbù gan fún ara wọn gan wọ́n yé bẹ́ẹ̀ tó bá tẹ̀ nímọ̀ tí ò láfa ẹni tó bá nímọ̀ tó lò ni wọ́n ń pè ní àfà ìgbà tá ìbáríkà ń lórí ilẹ̀ láyé ló sẹ́kù pé ẹni bá ti wá mọ̀ látò láfa ẹni lò àìsábà rí láfa ẹni ló mọ̀ pọ̀ ní jábà wọn lẹ́nu àmọ́ ẹni mọ̀ lẹ́ ó mọ̀ lórí aha tí ó mọ̀ kẹtù lẹ́yìn ó mọ̀ dùn hàn àwọn afáàní yìí gbogbo tí bá ń ṣe nínú ìṣesí ìwà rẹ̀ ìrìn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bá máa ta kó tó mà ó ti dàtà ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ní ó ti wá mọ̀ yìí torí kí wọ́n sọ pé hápébù ni ọ́ kí wọ́n sọ pé mú kórí ni ọ́ ẹni sọ pé muhadisu ni ọ ẹni sọ pé fakihu ni ọ ẹni sọ pé usuli ni ọ gbogbo àwọn pàǹdà ọkọ̀ nínú àwọn afọ onímọ̀ yìí wọ́n jù mọ́ pé mo jẹ́ medical doctor lọ́wọ́ ọ̀rọ̀ pé mo jẹ́ engineer àwọn ọjọ́ pé yes barista ni mí ó bá jẹ́ condition ó bá jẹ́ condition kí ló wá kan lọ́rùn nípa pé ó barista ó condition ó lọ́ọ̀yà ó dókítà ó gbogbo ìtẹ́yìn ẹ̀rọ káàkiri ìmọ̀kan ọlọ́run lọ́rọ̀ ẹ̀sìn àníkẹ́ jẹ́ òṣùlì fàkìrì muhaddis mufassir kìí sí ìmọ̀ kékeré kìí sí ìmọ̀ táà mú láàrin ó mú láti tìlẹ̀ ní ìmọ̀ ìwé wọn mú láàrin lẹ́yìn mímọ̀ ìlú láàrin ẹ̀lẹ́ tí ò lọ primary school ó yí di doctor lẹ́yìn ó yí di professor lẹ́yìn wọ́n lè mú mọ̀ ìwé láàrin tó bá ti gbájú ó padà mọ́ gbogbo ètò fi ilẹ̀ ó mọ̀ lẹ́yìn wá wá gbogbo mọ nìkan náà wá ní àní ọlọ́run pa wọ́n ti pè ọ́ lápá o ti ṣe kárí mi láyé o ti lòpọ̀ o ti lọ́lá lórí pé àfáà náà ni àfáà náà ni ọlọ́run wá ní wọ́n pa láṣẹ ó fojú rẹ̀ gbolẹ̀ fún wàá jù sínú náà. àwọn tó wá kọ́ nímọ̀ láyé tí wọ́n ń lòmọ̀ yẹn ó mọ̀ wá wọ̀ tó mọ̀ jù sínú náà kí yẹn wọ ẹ̀bà arákùnrin tó tún yẹn láyé tì orí bá àdìsí ní ìbẹ fáná sálàmù sọ wípé kódà gbogbo àwọn téèyàn ń pa láti wípé ẹ ṣiṣẹ́ dáadáa ẹni mánì ẹni gbàgbọ́ ẹdún tó lọ́run ẹ má fẹ́ bọ́ àwọn olóòtú padà wàá báyìí níbi táwọn ọmọdé kaba ti ń fìyàn wọlé káàkiri ẹni yìí lẹni tó ṣe wípé ń pàṣẹ dáadáa kò ṣe é ṣe ń fáwọn òyìnbó náà ń ṣe wọ́n mọ wọ́nyẹn káàkiri tó mọ fara yẹn gbolẹ̀ àwọn olóòtú bẹ́ẹ̀ lẹ́sẹ̀ pamọ́ òwò wa jìnnà bẹ́ẹ̀ lẹ́ni a fi dídí alẹ̀ bóòlù ọ̀yìn wá jẹ́ lẹ́nu yóò wá ní nígbà tí ìdẹ láyé mi ń pa yín láti ẹ̀dá ẹ̀dá sọ́lọ̀ ní ká máa ṣùgbọ́n mi ṣe bó ṣe ń kọ́ aburú fún yín pé ká máa ṣe ṣùgbọ́n mi ṣe. tí wàá láǹfààní mọ̀ sínú wa mà tí ò bá mọ̀ torí tọ́lọ́ gbogbo àwọn kan wọ̀nyí ká fi tún àníyàn wọn ṣe. ẹnì kẹta ẹ tó jẹ́ mùjáàhì àmì ní ìfikùnfin sẹ̀dí ìlélà ẹni tí ń náwó síjọ́nà ọlọ́run yorùbá bọ̀ nọ̀rọ̀ wọn ní irun múlu owó kò ṣeé ṣe kí ni kò ṣeé fàtú iṣẹ́ owó òdùn ṣe wọ́n lọ iṣẹ́ owó òdùn ṣe iṣẹ́ owó bá dùn ṣe ń gbogbo òlú lórílẹ̀‐èdè tiwa ikun ikun mú tọ̀tún yóò bọ́ sí tòsí ọmọdé àdófẹ́ ẹ̀ bàjẹ́ torí pé òun owó àwọn tó bá bẹ̀rẹ̀ ọlọ́run lóko wọ́n wá kówó ònìjọ káwọn á ní fẹ́ kó mọ́ṣáláṣí nìkan wọ́n lọ dà bẹ́ẹ̀. tó ò ní rí sílẹ̀ kan lórí rẹ̀ ní tèlé tayé tí wọ́n aláàmọ́ orú kan ó mọ̀ fẹ́ kà ó mọ̀ fẹ́ kéwù ó mọ̀ ọ̀ṣọ́ ọwọ́ lọ́wọ́ fẹ́ fi fídọ́ọ̀mù kò mọ̀ tí ó sọ́nṣẹ́ owó rè tèèso owó tèlú tèèso owó pé yẹn rọ́ọ̀bù àwọn agbẹ́gidá náà gan náà níta ni wọ́n ṣe tó yóò ti bàlìkì àmọ̀ gẹ́gẹ́ kìí sọ̀rọ̀ ayé nìkan gbogbo ẹ̀rọ la fi ń sọ kó tó lè di lọ́dọ̀ àjọ òṣèlú àlìkí àmọ̀ gbọ́ tún sọnù kìí sọ̀rọ̀ pé nígbà náà ọmọdé àti rẹ̀ wá bàjá ẹ ti yún lẹ̀ àlìkẹ́ náà ti bọ́ sẹ́yìn èyí tó súnmọ́ jù ní náà o lè sòṣèlú lẹ́ẹ̀ má parọ́ ṣe mọ́ àmọ́ Nàìjíríà kò sí ti gbókú wípé síbẹ̀ mọ̀ mí ẹ sáà mọ̀ pọ̀ ọmọ lágbájá ni mí àìsí bẹ́ẹ̀ ràn wá ẹ gbádùn mi bókù yù mí kan tó bá sì débẹ̀ kan ò ní àǹfààní àti sẹ́mọ́ odòkúrò àbódòkúrọ́ kódà bá nínú ẹ̀rọ ò bá parọ́ fáwọn tó ṣe pé ò ráfàní àti sẹ́mọ́ ni nínú tó sọ fáwọn tó ò di pé odòkúrò àbódòkúrọ́ odòkúrọ́ òkúrọ́ sì rí fanájà láàrin àtàwọn aláìsàn tí ẹ̀yọ́ ń dìnà kó yọ̀ mùtì kó yá pààyàn ẹtí bá mọ̀lẹ́bí jẹ́ ó kú yẹn wájú ọlọ́run sí yẹn gbogbo gbogbo tí ń jẹ́sẹ̀ tó kù lẹ́yìn ẹ̀bọ ó pa wọn lábẹ́ òkú rọ̀ lábẹ́ òkú lábẹ́ ọ̀rọ̀ nípa ni. gbọ́dọ̀ sí gbogbo nǹkan wọn ò ní yọrọ pípa. tó o kó tó lọ wá níbi débi táyé wà á mọ̀ ó ti tẹ náà kátó wá sọ pé bí òun wá àlá ìlú kó òkú bọ̀ wá bá ọ ọmọ òrukàn tó ṣe pé bàbá rẹ̀ náà sì ń bẹ láyé náà wọ́n pọ̀ nílùú dáadáa àánú bọ̀ wá bá ọ. ẹ dákun aláàjì sẹ́mẹ́tì àwa mùsùlùmí nílùú wa yìí àwọn wúlúwúlú òkú wọ́n wú bẹ́ẹ̀ àní ti fẹ́ǹsì bẹ́ẹ̀. ó tún ṣe kò dùn kò rọrùn kí ẹ̀ náà sójú ọ̀nà ọlọ́run kò rọrùn. ó wá ti gbogbo ilé ìlú ìwọ́n lọ gbà ń dìí tó fún mi ó mọ̀ náà sójú ọ̀nà rẹ mọ́ ni kí súnà ànábì rẹ tàn káàkiri kí mo fáwọn èèyàn kó lè rọrùn fáwọn èèyàn mo ṣe ṣe wàlọ́ọ̀hì àwọn èèyàn ti àwọn èèyàn fẹ́ níyàwó torí pé àti ẹ̀fẹ́ yàwó àbọ̀rọ̀ ìkàkàtí òtún mọ́ fi ṣe sìnà tó ti rẹ́ tó fẹ́fẹ́ yẹ lọ sí márìjì tó bá tó ṣe márìjì ó tún wá wọ owó díẹ̀ tó yá tó mọ́ fi márìjì business sẹ́rù kó rọrùn ní owó tó ti pàǹsà lórí títì gbogbo àwọn olówó wa ní Islam ní ilé náà kan fi kún ẹ̀kọ́ wọn ẹ má jẹ́ àti torí nǹkan míì ọ ọlọ́run torí ọlọ́run tó rà ń bá wa dúpẹ́ gan-an má jẹ́ mọ́ wọn á dúpẹ́ mọ́ á wọ́nú ilé rẹ pé à ń dúpẹ́ à ń dúpẹ́ á ah, má lé wọn padà má bà mí láti lẹ́yìn wọn jẹun náà. ìgbólójú àlùkìyàmà tí ẹrú tọrọ bá bùn lárí kìkì bá sàdá yóò rẹ fọlọ́run pé torí ti wọ lọ́ọ̀nù ọlọ́wà ní kazab òpùrọ́ ni ọ́ ìrọ̀lùpà ọ̀làkì nìkan fàáìtà lè kọ́ ló hùwà jàwáyà gbogbo ìtọ́ra àánú tó ṣe ó ṣe torí káwọn ẹlẹ́mọ̀ kì í ni kọ́lé máa rábàbà fún ọ ọlọ́rọ̀ ẹnu wa rẹ̀ philanthropist ni olówó inú wa ni torí tó torí rẹ̀ ṣe nìyẹn abẹ́mà ni wọ́n máa ń kẹ́fìn láwọn ẹlòmíì náà ọ̀nà wa ṣe asalaamu aleykum sa wa salaam sọ ó ti dáa náà lòun kí ló báwọn yín sẹ́yìn àtàwọn ẹ̀ẹ́n ṣé kó o ráhùn yẹn pẹ̀lú mi tó o mú nígbà tó wá ní sẹ́wọ̀n tán ló sẹ̀wá lóhun kó wọ́n àwọn tẹ̀gbẹ́ màjẹ̀ kan sọ̀rọ̀ wá kí ló fèrè sálámà ló fèrè alẹ́ ní ibi ní ẹ̀yìn mo rè. àwọn tó máa jẹ wá lóhun ní ẹ̀mí mo wá fẹ́ fún nfc tó wà wọn tiwa àlùbáríkà lè débẹ̀ ń ò ní òbí làkà ìmọ̀ ní òmóore tí wọ́n fẹ́ bá wọn ju ọlọ́run wọ́n náà tí wọ́n sọ oore fún náà mọ́ oore wọ́n sàlẹ̀ mo ti ń pààrà alẹ́ rẹ̀ náà <laughs> tó jẹ́ oṣù lóṣù oṣù lọ́sàn gbogbo tó bá lọ báyìí ó mọ̀ dèrè dé ní àwọn àlejòta tún wà mí dé àwọn kan náà ẹ̀wọ̀n bíi ìlàtún ní ká wáyé wálẹ̀ àwọn àlejòta nígbà tí dáná ti bà wọn náà lọ́wọ́ ẹ̀kọ́ kan náà wọ́n tẹ̀ mọ́ pè wọ́n alẹ́ asálámà sí nínú àwọn alájà ń kọ́ ìyẹn móore nu tí wọ́n náà wà ta kéfé kékeré sábà bí wọ́n jẹ́ náà ara o sábà bí wọ́n jẹ́ ọlọ́sí ká wọn náà máa mọ orí àmúbò bá tẹ wá san orí fún ọ pé wọ́n tó torí sọ lọ́wọ́ kò tẹ wá sí àwọn tó fẹ́ san wọn lórí tó tó wọn lè bọ́ láì jẹ́ náà wọn lè bọ́ ọ ọlọ́run tí òun torí rẹ ṣe ikú torí rẹ máa wò torí tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń sóore tí ń sifú tọlọ́hún tí ń sifọ́ ọmọ ẹ̀dá èèyàn yóò jẹ́ àrùn kíámọ̀ wọ́n dojú rẹ bólẹ̀ ní ó sì fi sínú náà wọ́n ní Muawiya ibn Abi Sufyan kọ́nà kó bá yọnu sí nínú àwọn sábà dáadáa ni wọ́n ní ìgbà fi ìdé ti gbọ́ rẹ̀ báka hátà wíṣẹ ààrẹ ó sun ẹkún títí tó fi dákú wọn ò sí ń kálẹ̀ mẹ́ta nàbí sọ hadithi yìí nígbà wọn sọ pé sáà sọ rẹ̀ nípa àwọn ọmọ mẹ́ta kan èèyàn ní tí ó jẹ́ ló jẹ́ ó sun ẹkún títí ọlọ́run bá sánú wọ́n ká láti ṣòdodo ọ̀rọ̀ ànábì rẹ̀ náà pa àkàkọ́ mọ́nú ẹ̀sìn ó ṣòdodo ọ̀rọ̀ ó wá káyà kan wípé man kana yuridu al-hayata ad-dunya wa zinataha ìgbẹ́ni yòówù tó bá ti wípé ayé ń wá àtúnṣọ ayé nuwafi ilayhim a'malahum fiha ẹ̀yìn tí aláyọ̀ ọ̀sìn gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe nílé ayé á pè pérépérépéré fún wọn àníkò wọn sí gbèrú rẹ̀ tó ń kí àwọn ìlú ìlọ ń kí júmọ́ àwọn ní mọ́sálásí mi torí tó fẹ́ pàdé èèyàn kan sí bá wọn wáṣẹ́ kò mọ́mọ́ lọ kí mọ́sálásí yẹn ó lọ kí torí pé wọ́n ti ní bàbá yẹn máa ń wá ìjẹ̀lú tí wọ́n kí júmọ́ à wọ́n sáré ọ̀tẹ̀ sáláwọ̀n báyìí láwọn àrẹ́lú sàn àfikọ́ lọ́hún sànù ọ̀dà ọ̀nà àwọn wáṣẹ́ yìí apárí sí àwọn wáṣẹ́ àwọn wáṣẹ́ yìí torí arísẹ́ náà tuntun ká àlùbáríkà ó wọ̀ zodo ọ̀rọ̀ tó nìyẹn o bí ẹgbẹ́ wa kan pátá náà láwọn wá sẹ́ńjọ́ kìnìún àná ó ní àfàṣetẹ́ lòun wà ní àbálùbáríkà kò bá dákẹ́ òun tó àìsẹ́tẹ́ lòun wá iṣẹ́ pọ̀ ìyẹn lè máa ti kó máa ti wíbá rò pẹ̀lú àtàlàtà pé iṣẹ́ náà ní àbálùbáríkà <laughs> àwọn wáṣẹ́ àwọn wáṣẹ́ àwọn wáṣẹ́ oil company là wá tẹ́ sí láti náà gba four thousand naira níparí oṣù ìgbà yẹn la gbọ́dọ̀ pa kàwé gbòtẹ́lì òun ṣe ọlọ́run bá ti yan nínú àyà yìí tó bá ti fẹ́ torí táyé afẹ́ dá ayé oníkíní kan dàrẹ́tọ̀ kọ́mpìnì báyìí oníkíní kan rí báyìí oníkíní kan rí báyìí tó yẹ pé torí ẹ̀ la fi tòun tá à ń ṣe inú ẹ̀sìn ọlọ́run ní òun ò pé fún wa o ara yìí òun náà ẹ̀ńtọ́nà bá fẹ́ fún yóò dépò tó fẹ́ dé bóyá ọmọ ọdún fẹ́ alhamdulilayi ó wà nínú àwọn tó bá wọn wáyé kó sì rí kùdà ìkàlẹ̀ sí ẹlẹ́yìn sẹ́lọ̀ mùsùlẹ̀ á sọ̀rọ̀ sí ilẹ̀ náà ọ̀ká àwọn onílẹ̀ ló àkìyàmù kò sí tí wọ́n bá wọn jọ ọlọ́ọ̀dún náà lọ torí pé àníyàn jọmọ wa lábàlá ilé iná káwọ̀ hadith imamu tirmidhi mi tí káàbọ̀ maliki sọ àfún wa ọlọ́nà muhammadu sallallahu alaihi wasallam in sọ fún wa السفهاء أو جاري به العلماء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار من طلب العلم ẹni bá wá mímọ̀ tó ìmọ̀ọ́kéwù àáfi ń wọ́rùn ni ẹni bá wa ìyùmọ̀ èrè yàrá ìhùsùfàhà ó fẹ́ fi kó àwọn olùgbọ̀yìn sínú ìdíjú ó fẹ́ fi kó wọn sínú iyèméjì inú ẹ̀sìn àwọn olùgbọ̀ tí wọ́n gbà lérò náà ní káwọn sì kàn dé inú ẹ̀sìn bí tó bá ti tara rí wọn sí náà ni wọ́n lọ ó mú lọ́pọlọ tayé ó kàwé ìwé ìpọ̀ ó sì gbówó lọ́wọ́ oníṣòwò ni àmọ́ ẹbá ilé ṣọ́gbọ́n gan wípé pípìlà ká ń kojú síta nítẹnu ní bá dùn ni ó gbà wípé àtúnlò kojú sí omi lórí ìlú ibi tó sáré mọ́gbọ̀n òfin ilé nú ẹ̀sìn bá ti sọ fúnra wa rí ẹni tí àbá kan sọ fún wípé àwọn bá yín kí rẹ̀ mọ́ sálárì kan àbá náà sì gbọ́ ó sì gbá wọlé ìyẹn wọn ṣe mọ̀ pé tí mùsùlùmí kan bẹ láyé tó lè gbàrú ẹ̀ wọlé nígbà tí ò sí orientation kò sí kò ságbọ́ yé ẹ̀sìn ẹ tó wà lọ sálámà sí pé aláàjì ẹkọjọ́ mẹ́ta bóòlẹ̀ sí ní sẹ́sìn ń lọ déédéé nǹkan àwọn lọ déédéé kódà máa ti sálárì fún àfáàmì fún bàbá mi kírun àti sálárì fún bàbá fún bá yín kírun inú àwàdà wọlé ń ṣe yìí àwọn òun ṣàwàdà náà àfáàmì àfáàmì gangan àfáàmì yẹn fún bàbá mi kírun ẹ̀dẹ̀ máa ti sálárì fún parí oṣù ó jẹ́ ẹfún wa nọ́mbà fa yín o ìdíjẹ́ yín máa pè yín máa pè fún ẹyìn sí wọ́n dẹ́ pàpà fáà náà bá dé àbọ̀rọ̀ yìí ṣe fíìmù ni àbí àfàsàrà máa lè lọ ẹgbọ́ bò lè ran àwọn aláàjì à ń máa bá wọn kí ó dẹ̀ máa sọ sálárì ẹ̀ ń bá wọn kí wọ́n sọ sálárì ókè wọ́n lẹ́sẹ̀ wá ń kí o wọ́n ti máa fọ́ kí súnmù ìtìmí sálárọ̀ máa kí ti wọn tí bá kí fún ìtòló lọ́sàn máa kí fún ìtì wọn tí bá bá ṣe jẹ́ end of the month máa dẹ̀rọ sálárì ó dáa wọn ì bá yàn kí tẹ́tọ́rọ̀ àwọn eléyìí kí wá sí òun lẹ́fẹ́ ṣe ó dá wọn torí pé òdo yìí pọ̀ àtàtà tí bá yàn kí wọn àti bàbá tí ń sanwó fún wọn bá wọn kí wọn ìkẹ́ òbẹ́ kan dáwọn ìbáyàn kí sọ lè báyàn rà ẹ máa lọ máa rò mọ́ nú ẹ̀sìn mo máa rò mọ́ wọn ìbáyàn kírun tó ti yé so ẹ̀yìn náà bá lẹ́nu mọ́lẹ̀ tó sọ gbogbo mọ́ọ̀sì yẹn sì fún òun tó fẹ́ ṣe o orúkọ máa ń bí sí máa lọ Amẹ́ríkà lọ sí Japan tó wọn fi ń ráyè wọ́n wò ó pé pàtó òdẹ ti ráyè yẹn onígbàtà ní òun yẹn jọ́ràn rẹ̀ sókè ìfẹ́ máa bá mi ẹni bá tó wá mímọ̀ rẹ̀ torí kò fi lè mọ̀ dà wọn tí ó mọ̀ lọ́pọlọ ó fi mọ̀ dà wọn láàmú ìwà náà lè jáfa gbọ́ olùjó lówó gbogbo olùjá lápọ̀wé wọ́n wá máa fi ẹ torí gbogbo àwọn tí kò bá nílé inú ẹ̀sìn ó lè mọ̀ fi wọ́n jẹun àwọn olùjá ìyàbí ìlànà àbí kó lè máa ti ṣe fàǹfà pẹ̀lú àwọn àfà gbogbo àwọn àfà ti bẹnu fámìlì àwọn dáná tí bá ti kéwúdé tí ń bá lo àrùbù hun orin kalẹ̀ báyìí wọ́n mọ̀ kan ara yìí wọ́n bá ti wá dẹ̀ wà ní gbádùn lábáwá yóò wà ní gbádùn lé <laughs> àwọn tẹ́ ẹ̀sọ́ ọ̀rọ̀ bí yẹ̀sí mọ́ gbọ́ alílò ṣìdí ẹ̀nà sáà ń sọ àwọn sọ ìbú àjò láàrin náà bọ̀ ẹ̀tẹ̀ sọ Yorùbá bí alílò òun láàlálàlàlà ẹ̀rọ máa bá àwọn afáàmì ìlú ibi tó bá ti wà báyìí wọn ọkọ̀ wojú lẹ̀ pé kí nǹkan mọ́ sọ lábáwá tẹ̀jú méjì o torí òun ẹ̀fẹ̀ méjìdù ni ẹ̀fọ́ ẹ̀fún bàbá ní ìwé yìí àmọ́ fẹ́ bẹ́ẹ̀ tó sí sátújẹ́ gíláwù ni <laughs> àwọn ọmọ tó ń lẹ Yorùbá ń gbà kan á ó lágbára ó lágbára ẹ máa dẹ̀ra yín káàkiri kò mọ sọ́ọ̀fù kò mọ náhàwù alágbára ọ̀gá kò mọ mọ́tìkì ilé ẹ̀ máa wá rán káàkiri àwọn yóò máa múra nínú ẹbọ nínú kúfúrú nínú sọ káàkiri tó bá ti kó lọ wá ti tiẹ̀ láti fi tẹnu àwọn afọ tó kù mọ́nú yìí kìí ti pé láti fi fẹ̀sìn àwọn èèyàn téèyàn bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti àwọn èèyàn àwọn ó mọ kẹ́kọ̀ọ́ lára èèyàn tó bá sí àwọn kó tó sàlàyé kò dìgbà yẹn dẹ́yìn bá tẹ́ sára yọ́n fáwọn èèyàn ọ̀nà mọ̀ kó lóòdó láwọn àwà ní sára wa ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀yìn àwọn tó mọ̀ kó lóòdó láwọn tó bá ti pé mọ̀ sí tí ẹ̀ ìmọ̀ tó rú fẹ́ mọ̀ báwọn èèyàn ṣe fanfà káàkiri àwọn àfà ìfi dójú tí wọn tó yá yóò mọ̀ tó wọn mọ̀ kankan àbí kẹta kò lánàá fún fẹ́ mọ̀ tàwọn kò mọ̀ kan òsì lánàá fún fẹ́ mọ̀ tàwọn àfà láàmù ṣùgbọ́n láti ẹ pé òun fẹ́ dojú àwọn èèyàn kọ ara fún un ìyá ti fa ojú hànà ilé yìí ó fẹ́ yí kó àwọn èèyàn kú nínú ìlú sọ́dọ̀ ara títí ẹ̀ láìláha ìlọ́gbà eléyìí náà léwu eléyìí náà léwu gbogbo tó ní kálukú ti sí tẹ́lẹ̀ nínú ìlú ó fẹ́ fi kó wọn kú níbẹ̀ wá sọ́dọ̀ títí ẹ̀ òun náà wà di àfa ńlá tí má ti ń lọ sóde kan báyìí àwọn yóò wá ṣe bí omi lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè mọ́ lu bẹ̀m̀bẹ̀ pé sáyẹ̀nsì tẹ̀ ní pé bẹ̀m̀bẹ̀ wọ́n mọ̀ lù bẹ̀m̀bẹ̀ ni pé àwọn bàbá ti ń bọ̀ ilé ọmọ wa rọ̀ ó bá ti wọ ọrùn àgbo kan ti ń ṣe ìnáwó báyìí ẹ dìde fáwọn bàbá dẹ́kun nìkan náà ni ọlọ́run àdìkálà ọ̀hún mọ́ ọ̀hún náà ọlọ́run jù sínú olùjá ìkìlá ìbí láti dúró ní àǹfààní àkọ́kọ́ tó lẹ́nu àdífì yìí gbogbo wámọ̀ wámọ̀ kéwú hápá nínú ẹ̀wà ṣe kódà sọ fún wa ní kíláàsì tó lọ ìyẹn lè mọ wámọ̀ òwe gan ọmọ sí ìsànlẹ̀ ẹ̀ tó ní sàn ẹ̀ tó bá wámọ̀ kéwú ìyẹn lè wámọ̀ ẹ̀kọ́ sí ọwọ́ kọ́nà kó san lẹ́sẹ̀ tó ní sàn àfà torí pé àníyàn rẹ̀ ni pé iṣẹ́ ọwọ́ tí mò ń wá yìí kí n bá ilé mà àlá ni mo fẹ́ bí mọ́ wá ìkejì gbogbo ẹ̀ tó bá máa kọ́ṣẹ́ ládùn pẹ̀lú ìgbọ́rọ̀ yìí ni wọ́n lára ó fẹ́ fi tẹ̀sí ni ẹrúsẹ̀ ọlọ́run kan jẹ́ wẹ́dà fún wáyé sẹ́ wẹ́dà yẹn mọ́ ọlọ́run ti sí ọ̀nà míì wọ́n wá ní táwọn bá ti ní owó lọ́wọ́ àwọn wà á dá kọ́mpìnì kan kalẹ̀ wẹ́dà àwọn gba àwọn wẹ́dà sílẹ̀ irinṣẹ́ gbogbo wedding work àwọn àwọn sì sílẹ̀ àwọn ọmọ wa gba àwọn èèyàn kan mọ̀ wá kọ́ṣẹ́ nínú ibi àwọn ọkọ̀ mọ́ṣáláṣí síbẹ̀ àwọn kọ̀lé tó síbẹ̀ so òun kọ́ṣẹ́ wẹ́dà báyìí ìwọ náà tó jọ ọmọ ẹgbẹ́ òmìnir wọ́n wò pé ọlọ́mọ fáwọn ìlú òní tó dáa ṣe àsìkò wà tó tó máa ń kọ́sẹ̀ yẹn láti dé àárọ̀ títí ní kíní wọ́n tó ní halkọ̀ wọ́n gba sọ́ọ̀tù wọ́n gba náàfù wọ́n gba àrùdù wọ́n gba fífi wọ́n gba so ọmọ ń parí iṣẹ́ báyìí tó bá rọrùn ló ti jẹ tó halkọ̀ rán sórí ẹ̀tún wo láwọn tó òun lọ bẹ́ẹ̀ oníṣẹ́ ọwọ́ ni so oníṣẹ́ ọwọ́ mi oníṣòwò mi alákọ̀wé mi àgbẹ̀ mi yóò ti rálì jẹ́ náà wà fáàgbé òtí kò ní tì a torí pé àìníyàn tí kò wá bá fi ń ṣiṣẹ́ ní àbá subhanahu wa ta'ala lóòrì sí lóòrì fún wa lẹ́sàn-án látàníyàn wá ṣe ìmọ̀ yìí dùn wá ìmọ̀ ó dùn wa ta'ala kó tàníyàn wá fún wa owó tí ń jẹ níbi tí ń jẹ kárí mi ṣe ń gbọ́ mi ọlọ́mọdé ọ̀rá سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك